أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ibi tí a sùn sí ní àná òun náà ní ká pè ní agbọ́nrin ẹlẹ́ẹ̀kejì wípé fil ayati tanbihun ala anna ni'ama Allahi kathira wa alaha al-ihtida'u ila sirati al-mustaqim ìpè ìtọ́ka ń bẹ ń bi áyà yìí wípé ìkẹ́ ọlọ́run tí máa ń ṣe fún ẹ̀dá rẹ̀ ń tọ́pọ̀ ni nígbà tó lọ́run sọ pé sọ̀rọ̀tọ̀ lẹ̀bí náà ní àmì àléhìn ojú ọ̀nà àwọn tó ṣe ìrọ̀rá fún títúmọ̀ pé ìrọ̀rọ̀ ọlọ́run tọ́pọ̀ ni ṣùgbọ́n ìtọ́wá pàtàkì jù mẹ́ẹ̀tọ́ ga jù ó náà ni al-ihtidawu ila sòtòrí ẹni láti wá ka oríṣiríṣi ọ̀rọ̀ ọlọ́run àti ìtọ́ka rẹ̀ nínú áyà àti ìrírí ayé agbẹ́ni ẹlẹ́ẹ̀kẹta oná ìlàwọ̀ àbọ́sí lónìí lórí sọ̀rọ̀tọ̀ lẹ́bínà ní àmta aléhìm rẹ́ìlì magdóbi aléhìm ọlábùdọ́ọ̀lì agbẹ́ni ẹlẹ́ẹ̀kẹta yẹn oná ní wípé min ni'amillahi ta'ala as-salamatu min ghadabillah subhanahu nínú ìrẹ̀ra ọlọ́run tí máa ń ṣe fẹ́ dà náà ni kó mórí búrọ́ kúrò níbi ìbínú ọlọ́run tí ẹ bá ti lè mórí bọ́ kúrò níbi ìbínú ọlọ́run à orí ńlá lọ́lọ́run bá lè kí ọlá ló ṣe fún un. gbàtọ́lọ́ọ̀bà àlèkíọ́lá tó sọ yí pé àwọn tọ́lọ̀ ṣe fún so ó ń túmọ̀ sí wípé ìrọ̀rá yẹn ó ju ọwọ́ rẹ̀ lẹ̀ kò fi òǹde sí nígbà wá sọ̀rọ̀ lẹ́yìn yẹn tó ní gẹ́rìl magdubi alayhim tó jẹ́ yìí pé àti àwọn tí ọlọ́run ọba bínú sí fi sí abẹ́ ìrọ̀rá rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ náà ni a tún bọ̀ wá tọ́ka sí pé wọ́lọ̀ dọ̀ọ̀lì náà ó túmọ̀ sí pé tíyàn bá jẹ́ sọnù náà ara ìrọ̀rá ọlọ́run náà ni. ẹ̀ńtọ́lọ́ ń bá tó ṣe ìrọ̀rá ìmánì fún tó tún wá bí a orí méjì lọ́lọ́run ti kójọ fún un tọ́rọ ni tí máa ń fa ìbínú ọlọ́run onílẹ̀sẹ̀ gẹ́gẹ́ bá a ti lọ lórí ẹ̀ tọba wà nínú iman tó si sì nínú ìbínú ọlọ́run ọmọ kò rí ńlá gbá àlọ́lọ́ọ̀bà ó fún ọ. agbẹ́rin ẹ eh, sọ́rí agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta yìí òun náà ni ìsìbáàtò sífàtìlì gádọ́bì lillahi ta'ala iṣẹ́ àfihànlẹ̀ ìròyìn ìbínú fún ọlọ́run ẹlòmíì lè máa wò pé àṣebọ́lọ̀ ah, ń tọ́da wa ni ìbínú ṣe wá jẹ́ ìbínú ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn àléébù ni. lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà láwọn àsìkò míì kìí sàlébù ìmáàmù Ṣáfi'í rahimahullah inú ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí ó gbà lọ́dọ̀ rẹ̀ tó wúlò fún pé parí ìjà láàrin èèyàn méjì òun náà ní gbólóhùn mani sọ́gẹ́dẹ́bà falamiyagdọ́b fawahima wa mani sọ́rùbíyà falamiyagdọ́ fawashaitọ́ ẹni tí wọ́n bá wà ìbínú sí tí wọ́n múnú bí tí ọ̀wà bínú ẹ̀fìwé kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n bá dákọ kẹ́tẹ́kẹ́tẹ́ nínú èdè lárọ́wá yóò mú gbọ̀n ní ọmọ kàá sí ẹ̀jẹ̀ wá fi wé yóò mú gbọ̀n ọlọ́run ní káwọn fà lè lè tẹ̀ máa rì kámílò àsùfárá abẹ́ẹ̀gọ́ káwọn fà lè tẹ̀ máa rì yáhmílò àsùfárá àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n lò nínú àwọn Yahudi àtàwọn míì náà wọ́n dá ẹ̀gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tí èèyàn di tí a lè lórí ìpínlẹ̀ ń jẹ́ tiẹ̀ náà ní kó ru tí a wọ́n kápá nǹka tí a ń yẹ̀wò àǹsáfà níbẹ̀ kò sí fóun bẹ́ẹ̀ náà lẹ́nu tó bá ní mọ̀tí ò lò ó dàgbé kẹ́tẹ́kẹ́tẹ́ òmùgọ̀ nìyẹn. ìmáàmù Ṣáfi sọ pé mọ̀nì stóòzù bèbà falam yẹ́gùdọ̀ ọwọ́ hímà ẹ̀jẹ̀ bá ti nǹkan bínú sí tí ò bínú ẹ̀fíwé kẹ́tẹ́kẹ́tẹ́ òmùgọ̀ yẹn nìyẹn. nọ́ọ̀mà ni bọ́lá wọn bá lè kí ọ láti dá wa nìyẹn tí wọ́n bá ti nǹkan bínú sí ọ kó o sì kí ni o bínú ṣùgbọ́n mọ́ àjọ kọjá là ló fi wá sọ pé fámọ́nì sòròbìyà fàlàmùyárúdọ́ fọwọ́ ṣẹ́tọ̀ ẹtí ẹ bá wá àbùyọnu rẹ lẹ́yìn ìgbà tó bínú tọ́gbà ẹ má bínú ẹ dákun ẹ sàmójúkú òfin à lọ́wọ́ ajá wípé kò sí ń tọ́jọ́ kẹtùmọ̀ pé èsù èèyàn nìyẹn. nínú ìròyìn àpọ́nlé ni kí ọlọ́run bá àlékí ọlá tó dá wa tó ń ṣe ìjẹ́ ìmú fún wa tọrọ gbogbo oríṣiríṣi nǹkan fún wa tọ́lẹ́tọ̀ lórí wa láti ká máa sìn ká máa ẹ̀ tí ọba wa tẹ̀lé kọlọ ó fi àsìkò tí ó tẹ̀lé ń bínú sí kò sí wọ́n bẹ̀ inú ròyìn pípé ni kódà àwọn èèyàn gbà míì tẹ́ bá rí ẹlòmíì tọ́yẹ́ pé kéètì ẹ̀ wá bínú rárá kẹ́ẹ̀ tó lè rí kó bínú ọ̀nà jìn kan sọ pé àá kódà torí ẹni yìí kè bínú. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ti ṣe ti kè é bínú ìgbà míì èèyàn fún ma rò lọ́kàn pé àbọ̀dẹ̀ wa ni pé àbídí dìrín wa ni wọ́n ṣe nǹkan báyìí tó tó báyìí fún ọ òsì bínú. nínú àkídà alùsùnà wal jamaa tí a fà wá àtọ̀háwí tọ́sọ́nù àkídà rẹ̀ àlàkídà tó tọ̀háwíyà tó fi ròyìn ọlọ́run ó ní wàlláhu yẹ́gọ́dọ́bù wọ̀yọ́rọ́dọ́ láàkà áhàdín mínàlì ọlọ́ọ̀bà àlekè ọlá tó dá wa a máa bínú nígbà tó bá rí nǹkan bínú a sì máa yọ́nú sẹ́dà nígbà sẹ́dà bá ṣe ti ń yọ ọlọ́ọ̀bá nú ṣùgbọ́n o ẹlẹ́wọ̀n kí láàkà áhàdé mẹ́nà lè wára kìí ṣe pé ìbínú tọ́lọ́run wá jọ tẹ̀dá o àbí ìyọ̀nú tọ́lọ́run wá jọ o ẹ má fi wé tẹ̀ nìkankan nú ọmọ ẹ̀dẹ́ ní àbájáde nú o. ìtìjẹ́ ìbínú àti mọ̀ tí ò sí èmi jí bẹ́ẹ̀ tọ́ba kẹsí ẹ pé ká sọ ń pa ìbínú èèyàn àbí ẹranko òun náà ní kọjá pé ẹ̀jẹ̀ kan ń bẹ́nu ọkàn tí ó rú sókè lásìkò tí bá sì ń bínú yẹn yá ọmọ ṣe fi gbọ́ngàn ní ara rẹ̀ ò ní balẹ̀ ìtìrábù ọmọ ṣẹlẹ̀ sí tára rẹ̀ ò ní balẹ̀ yóò sì máa kó rẹ̀ tí ń bínú sí nítorí iṣẹ́ tó ṣe. ìbínú tọ́lọ́run àgbọ́dọ̀ tú síbínú tọmọ ẹ̀dẹ́ ènìyàn tó já tú tọmọ ẹ̀dẹ́ ènìyàn ni pé àrínà rí àmọ́ ń pa ẹ̀ àmọ́ sí àwa náà ọlọ́run bá ti sọ fún wa nínú súrátù ṣúrọ́ ayà kọkànlá àwọn alùsùnà máa ń tẹnumọ́ dáadáa lásọ̀kọ́ dàbí ọlọ́run ọlọ́run ọba tí ń gbọ́ gbogbo ohun ní ó sì rí iná ní gbogbo nǹkan pátápátá níta fẹ́ fi rí lẹ́mẹ̀yẹ ìbínú tèèyàn àmọ́ àgbọ̀dọ̀ fi wé tọlọ́run bó ti jẹ́ pé sámọ́rù gbígbọ́ràn tèèyàn àwa náà mọ̀ àgbọ̀dọ̀ fi wé tọlọ́run sọlọ́ọ̀ ní sámú onígbọ́ràn onírìnà èèyàn náà ní sámọ́rù ó sì ní básọ́rù onírìnà oníbọ̀ràn ṣùgbọ́n ọjà tòṣìra wọn tọ́lọ́wọ́n bá alẹ́ ọlá ló pé tí òsà lè bú mbẹ́ kò sí ayé wọ́n mẹ́ tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn àbùkù kò pé ọ̀sẹ̀ gbogbo gan lọ́wọ́ àti èèyàn fi ọlá wà ní kọ́rùn tí ìdùn wá kí ó tún béèrè ọ̀dọ̀ àwọn èèyàn pé ẹ̀dá fún gbogbo fúláwà ní ìrìsí náà kẹ́ni kó tó wá sọ yìí pé àdéhùn náà ilẹ̀ so kọ́rùn yìí <laughs> ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run bó ti jẹ́ pé àìfi àwọn nǹkan yẹn àìfi ìwé tọlọ́run bẹ́ẹ̀ náà ní bàbá tuntun ilẹ̀ tí ọlọ́run bá dìkẹ́ ọlá ọba tí mo bínú sí ẹ̀ ń bá sàìdá ni àwọn èèyàn kan fárígá pé ìbínú báyìí ló ṣe rí lọ́mọ èdè ní àgbọ̀rọ̀ fi tìsọ̀ lọ́wọ́ ṣe bímọ náà fi tìsọ̀ lọ́wọ́ kọ́lọ́ nímọ̀ lọ́dọ̀ ọmọ èdè ni ó sì níwọ̀n àbí dúrọ́mọ̀ so kò múra kò bára wọn tán rárá ìròyìn kan ní ìbínú yẹn jẹ́ tó rinlẹ̀ fún ọ náà bàálíkẹ́ ọ látòrí pọ́n ilẹ̀ inú Kùránì àti hadith ní ìbámu sí títóbi Ọlọ́run àti gbígbọ́ngbọ́n rẹ̀ àti pípé rẹ̀ ó sì jẹ́ òdì kejì fún àrídọ̀ ìyọnu ọlọ́run àwọn alùsùnà jàmáà wọ́n ní ìbínú ọlọ́run yìí ó wà lábẹ́ àsìfáàtò lùfìlìyà lùkàbàríyà àwọn ìròyìn tó ṣe pé onígbàtọ́ lọ́hùn máa ń ṣe tẹ́ndẹ́ǹsì ẹ̀ ti wà ńlẹ̀ ṣùgbọ́n nígbà ń ṣe é bẹ́ẹ̀ náà ti ni tí nọ́ọ̀sì òkúra àwọn ọba mú wá àbí àdí àgbọ̀dọ̀ fi jù sọ́lọ́ nítorí pé nọ́ọ̀sì òkúra mú wá ti mú wá ọ̀fẹ̀fẹ̀ nílẹ̀ torí ẹ̀ náà láti ń ṣe kí ni o ọlọ́run. a gbọ́dọ̀ lé lọ ká sọ pé òrì bẹ́ẹ̀ o. ọlọ́run ní ìbínú níbàámu sí tóbi rẹ̀ báwo ti sọ nìyẹn alùsùnà wal jamaa nínú orípa ìbínú ọlọ́run òun náà ní kó fìyà jẹ ẹ̀ńbá lẹ́sẹ̀ ọlọ́run ní àánú àgbẹ̀rẹ̀ lílọ kó fọlọ́run torí kó fi ròyìn ara rẹ̀ àánú èmi ọlọ́run gbogbo nǹkan pátá lọ káànù ọlọ́ọ̀bá sí lára rẹ̀ nítorí yóò jó oúnjẹ òkú gbẹ̀rún lọ. àwọn àṣà ayélujára àtàwọn míì tí wọ́n jọ wọ́n wọ́n ní àánú yẹn náà ní ọkàn ọkàn wọ́n wà ní ọkàn wọn àgbẹ̀dọ̀gbọ̀dọ̀ yẹn ọlọ́run àwọn wà fi sì pé rírọ̀ ọkàn káwà fi ròyìn ọlọ́run ráhámà àánú láti ròyìn ọlọ́run àánú kọ́ èèyàn tẹ́ ẹ mọ̀ ilẹ̀ ń sọ̀túnmọ̀ rẹ̀ ṣùgbọ́n àánú ọlọ́run ní ìbámu sí tóbi rẹ̀ gbígbọ́ngbọ́n rẹ̀ anabi sallallahu alaihi wasallam orí obìnrin kan tó fa ọmọ rẹ̀ mọ́ra tí ń fọ́ lọ́yàn ọwọ́ sọ ikú làláwọ̀ bí ìbáàdì yìí mi ní háàdì yìí bí wáládìí ọlọ́run ọba àlejò ọlá ọlá àánú sí àwọn ẹ̀dá rẹ̀ ju àánú sí lè ṣe é fi ọmọ ẹ̀ lọ ó túmọ̀ pé ìpìlẹ̀ àánú pawápọ̀ ṣùgbọ́n pápá àánú kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tọ́lọ́ ní ìbámu sí títóbi rẹ̀ gbọ̀ngbọ̀ngbẹ̀. ṣùgbọ́n náà ni ìbínú ọlọ́run ọba àlekè ọlá nínú àwọn sifatul fi'liya àwọn mí torí pé ńgbà tó bá wù ọlọ́ọ̀bà àlekè ọlá ní mọ̀ ẹ́ ṣe kò sì dábí ìfẹ̀dá ìbínú yẹn ń tọ́ka lórí títóbi ọlọ́run ní gbọ̀ngbọ̀n rẹ̀ láti ṣe ìdíyàjẹ ẹ̀yìn yòówù tí ọba ṣe ń tọ́lọ̀ ọba àlekè ọlá ń fẹ́ tó ti wáyé pé àánú ọlọ́run ọgbà yìí lórí gbogbo nǹkan ọlọ́run bá ń sọ fún anusọ́rọ́tìlá aráàlú àyà one fifty six wọ́n sọ fún wa ń pa àwọn yẹ̀wúdí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wípé wàkútúbù lànà fi hádìhì dúníyà hasana wàfẹlẹ àkìrọtì iná húdìnà ilẹ kọlà àdábì òsìbò bìí mani àṣà wàràhàmàtì wàtí àtìkù làṣẹyìí fasa aktubuwa lilladhina yattaquna wa yu'tuna zakata walladhina hum bi ayatina yu'minun àwọn yahudi sọ pé ọlọ́run wọ́n sàṣe àkọọ́lẹ̀ dáadáa fún wa nílé ayé yìí àti níjọ́ àjínde iná hùdínà ilẹ̀ ìwọ ọlọ́run àti tẹ́rí lọ́ọ̀dọ̀ rẹ báyìí àtúbà lọ́sọ́dọ̀ rẹ ọlọ́run wá ní kí Musa ọmọ sọ fún wọn ipe adábí oṣù ibùbìhì mọ́ni àṣà ìyá ẹ̀mí ọlọ́run ẹni tó bá ti wà ní èrò mi pé yọ jẹ́ ń sì fi jẹ́ wàràhàmàtì ìwáṣẹ àti kúlẹ̀ṣẹ̀ àánú mi ọgbà ayò gbogbo nǹkan gbogbo nǹkan lọ́kárí kódà bí yẹn ń tẹ́ lójú méjèèjì lójoojúmọ́ ẹ̀sìn máa rí orí pa àánú ọlọ́run ẹ̀sìn máa rí lára rẹ̀ ọlọ́run wọ́n sòrò ẹ̀dẹ̀ fún wa o wọ́n sòrò ẹ̀dẹ̀ fún wa o iná na sẹ́dírújú homin àìsúlá ayé alámù wà ómìlì ìlàhùn iná kẹ̀ẹ́dì mọ́tí ọlọ́run ọba àlejò ọláǹdì àwọn káàfìrí lẹ́dẹ̀ ó sòrò ẹ̀dẹ̀ fún wọn má fi ọwọ́ ìyá rẹ má fi gbá a mú. ọlọ́run sáré ya méjèèjì pé àdáábì òsínbù bí mẹ́ni àṣáwù ìyá mi èmi ọmọ fi jẹun tó bá wù mí. wàràhàmàtì wáṣẹ àtìkú lẹṣẹ àánú mi ọkàrí gbogbo nǹkan pátá tòsíntọ́yọ́lẹ̀. fasa akitubu ha lílẹ̀dì iná yẹ tẹ̀kùn ọlọ́ndẹ́mi ọlọ́n ń ṣe àkọọ́lẹ̀ àánú mi fáwọn tí wọ́n ní ìbẹ̀rù mi wọ́n yóò tù ná zakata àwọn tí wọ́n yọ zaka fíyàn bá láàánú lójú kò lè ṣe sàrà àánú ni àwọn tí wọ́n yọ zaka wọ́n lẹ́bi iná hún bí ayé àti náà yóò nínú àwọn àti àwọn tó fẹ́ pé wọ́n ní ìgbàgbọ́ sí ohun ọ̀rọ̀ èmi ọlọ́run tí mo sọ̀kalẹ̀ nínú hadith al-qudsi tó ti ọlọ́run náà gbà látọ̀dọ̀ ọlọ́run bá àlékè ọlá ọwọ́ àánú sọ àti Muslim ọwọ́ à ń bẹ̀ pé ọlọ́run bá àlékè ọlá sọ pé iná rahmati galaba ti gágọ̀ bì àánú mi ń ló ìbínú mi o. àánú mi ó lékè ìbínú mi yẹn pé àánú mi lọ́pọ̀ ju lórí ẹ̀dá lọ́wọ́ ayé pé gbogbo àlọ́lọ́ ọba àlejò ọlá fi ń bínú ni wàhálà dé nìyẹn. ó tún wà nù àdìsí Abu Hurairah radiyallahu anha tọ́wà ní àti Muslim bákan náà nínú àdìsí ṣàfáà àdìsí tánàbí tí ó ọ̀sọ̀ yìí pé nínú ẹ̀ àdìsí yẹn gùn inna rabbi qad ghadiba al-yawma ghadaban lam yaghdab qablahu mithla wa lam yaghdab ba'dahu mithla njọ́ àjíǹde ó ní ọlọ́run ọba àlekíọ́lá ọwọ́ àánú àdìsí yẹn kí ọlọ́run ọba àlekíọ́lá yóò bínú kan jọ àjíǹde yẹn sáwọn tí wọn ò ṣe tọ́lọ́run tó yẹ pé kò bínú rú ẹ̀rù kò sí inú bírú irú inú irú ẹ̀ kò tún ní bírú ẹ̀ mọ́ ó túmọ̀ ìkó fi ìbínú yẹn obìnrin lẹ̀ fún ọlọ́run balẹ̀ kí ọlá ó tún wà nínú àdìsí Abu Hurairah bákan náà tí ìmáàmù Ahmadu gbáwá àti Tirmidhi àti Ibn Majah Bukhari gbáwá nínú Adabul Mufrad kéde nù sọ́yìn Bukhari ìmáàmù Albani sọ pé àdìsí yẹn àdìsí oṣù ìfẹ̀rí ni ó hasan ó ní man Eji ọba máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bínú ó fi ìbínú rinlẹ̀ fún ọlọ́run àlèkè ọlá ọ gbọ́dọ̀ dúró mo tó tán àwọn míì tí ń rìn nípa súfì ọmọ sọ̀rọ̀ kóbokòbó lẹ́nu gbà mí á sì máa wù wọ́n báyìí pé ọlọ́run mọ̀sánú o ọlọ́run tí wọ́n fi o kọ̀sẹ́nìkan tí ó dùn sí ìbádàdé wípé kó ọmọ tọrọ ọ̀kọ́ọ́lá rọ́bù kún mọ̀ dìrú ní asẹ́gìrì lákùn ọlọ́run gan pàṣẹ pé ẹ máa bẹ ìmí ọlọ́run ń jẹ́ pé yín ìdìrú ńlá àwọn ìdìrú rahman ayyamma tẹ́dìrú fọláwọlé asùnmá olùfọ́sùnà ẹ máa pè ya Allah ya rahman èyí ò wù ṣe pè nínú ọkọ ọlọ́run fọláwọlé asùnmá olùfọ́sùnà ó kọ́ tọ́rẹ̀ wà ní bẹ́ẹ̀ fọlọ́run ẹ̀kí ọlọ́run láwọn orúkọ orúkọ rẹ̀ ti ń jẹ́ ẹ̀fí kì í àwọn tẹ́ rẹ̀ ti ń fi ẹ̀fí kì í kẹfí wá ṣe àtẹ̀gùn lọ síbi ntẹ̀ǹfẹ́ ìwọ ọlọ́run ọba aláàánú ṣàánú mi ìwọ ọlọ́run ọba aláforíjì ṣàforíjì fún mi ìwọ tó ṣe pé ńgbà tí àìsàn yóò fi débẹ̀ ìwọ náà lọ mọ̀ á mọ́tà bá mú kú ò ìwọ wà jókòó kalẹ̀ ìwọ wà kó o ti sin lọ́ọ̀ pé ọ níbi ọ̀sẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ rẹ jẹ́ òsì lójú àná ànábì sallallahu alaihi wasallam inú àdìs tọfẹsẹ ẹni man lam yas'alillaha yaghdab alayhi ẹ yóò tí ọba máa tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run mọ nfẹ gẹbà mọ nfẹ gẹbà yìí Ọlọ́run obìnrin sí. àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n wá sọ̀rọ̀ lórí ìròyìn Ọlọ́run ìròyìn ọlọ́run ó tún yàtọ̀ sí ókọ rẹ̀ ó kọ ọlọ́run bíi allah arrahman arrahim gbogbo wọn pátá ló kó ìròyìn sínú àwọn ìròyìn kan tó wá ń bẹ lọ́tọ̀ kí wọ́n tún wá yálà látara ìta dákọ ni tó ṣe pé kò lè jẹ́ ọlọ́run bá yẹ omi máa ń lámì sí àlá ayẹ́gbọ́ba àlè ẹni tí ọba máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bínú sí ṣe wá sọ fún kọ́ sọ ọlọ́run dé gáàdìbù ẹni tí máa bínú sọ wá ní abdul gáàdìbù ni wọ́n bí tọ́sọmọ rẹ bẹ́ẹ̀ rárá o ọlọ́run ò mú wá mú ó kọ olùmọ̀ ń ṣe ní ìròyìn ní iṣẹ́ ti ṣe ní ọlọ́run ní wà mọ́kàrú wà mọ́kàrà Allahu wallahu khairul makirin wọ́n dètè ọlọ́run náà sì dètè sí wọn kọ́ wa sọlọ́ ní mákìrù tó olùdètè kọ́ wa ní abdul mákìrì lọ́mọ rẹ̀ jẹ́ àsọkúsọ̀nù àwọn nǹkan wá ló kọ ńláàmọ̀ ni ó kọ ọlọ́run kọ̀ wá tó kọ kan tí ń bẹ tí ò ní ìròyìn lábẹ́ ṣùgbọ́n àwọn míì wá níròyìn àdíní iṣẹ́ tí ọba ti wá gbà ó kọ àgbọ̀dọ̀ yóò kọ fọlọ́ńbẹ̀ ò ni ọmọ èèyàn lè yán sọ ló kọ àbẹ́ ẹ̀kọ́ ni ẹlòmí ọkà àkà ẹ̀ka mọ̀ gbọ́ òkè oríṣiríṣi ọbẹ̀ tó ní mẹ́fà mẹ́jọ yọ sá káàpù ti ń jọ súnú sínú rẹ̀ ọmọ dùn kó náà ní jẹ́bẹ̀ náà ní jẹ́bẹ̀ náà ní jẹ́bẹ̀ yìí nígbà bá kálukú á ń fọ́lọ̀ ló kọ asọ́dọ̀ mọ́ wa nù. àánú wa sọ̀rọ̀ lórí asifat àwọn òròyìn ọlọ́run wọ́n wá pín ní ìsọ̀rí ìsọ̀rí ìsọ̀rí ìsọ̀rí àkọ́kọ́ tẹ̀símù sífáàtì láì tààlà bí ìtìbáàdì àdínláti ṣùgbòtì tá a bá ní káwòye sí ẹ̀rí tó mú wá wọ́n fi sọ́nà méjì wọ́n láwọn sífáàtì kan bẹ tí wọ́n pè ní sífáàtún sàmìíyàtún àkìlíyà àwọn ìròyìn tó lè pé ààrẹ yìí rẹ̀ nu nínú ẹ̀ òun náà ni ìsẹ̀mí ìmọ̀ ìkápá lórí gbogbo nǹkan agbára ìdá ẹ̀dá ìtọrẹfẹ́dá ìta ẹ̀dá lọ́rẹ àwọn yẹn wá ń wá pé ìròyìn fún ọlọ́run bá ọlá ẹ̀rí rẹ̀ wà ní àti làákà ìwà náà ti sọ yí pé ẹ̀ńtọ́wájẹ́ ẹlẹ́dàá ma yẹ kó ní àwọn bí n táwọn bàbá mọ́ ká ọjọ́ mọ́sálásí lẹ́yìn àtúbà ọ̀wọ́ kọ́mọ̀ ní ìsìn aliwujudu ọlọ́run bá ń bẹ wàlìbàkọ́ ọ̀hún kíkú lẹ́gbẹ̀rẹ́ ń bẹ fọlọ́run wàlìkí dààmú ọba láéláé lọ́lọ́run <laughs> wọ́n bá máa kà á wọ́n máa kà á <laughs> bàbá akẹ́ni máa kà á ní alágùnmá láti sẹ́mu tí láàjẹ́ ẹ̀dí ìgbàmọ̀ nǹkan gbà náà. wàkàóní yìí tààlà àbí ẹ̀kọ́ ni <laughs> wọ́n tún bẹ̀rẹ̀ padà nínú ẹ̀ ọ wà nínú súrọ́tùlà hashiri aya kejìlé ní ogún dé ìkẹnìlógún ọlọ́run sọ fún wa pé wàlláhùn lẹ́dí láìláà ìlàhùwà عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هنا أن يبطل تسي جسن ثبتني الله المألوه بالحق نيه أن تولي تسي جسن لله àmì ìjọpé aláhù alìmọ̀tàháyàrò fi ẹ̀dọ́ yìí pé kò síbò tí lè rò tó tọ́ba fẹ́ kó ẹ sínú ìdààmú tí ó pọ̀ jù àfikọ́ sọ pé amuntu billah mi nígbàgbọ́ sọ́lọ́ ó ń fà ilé fún ṣe ìfọ́. ẹnìkan ọsọ̀rọ̀ kan òun náà mọ̀ fọ́rọ̀ tó ń sọ ọ̀dà ṣùgbọ́n nígbà tí nǹkan pín lẹ́mìí tí ń bá ìrántí dáadáa ṣùgbọ́n bí ìgbà yẹ pé wọ́n ń fa nǹkan láàrin àwọn ẹlẹ́sìn islam àti ní tí èsì ẹlẹ́sìn islam ẹ̀ńtọ́jọ ẹlẹ́sìn islam tó champion ẹ̀ wá kú sásìkò yẹn ìwà sọ fún wọn lọ́n tó wà lọ fẹ́ pẹ̀lú ìṣe lásìkò ìgbà yìí tẹ̀gbẹ́ <laughs> ọpin lẹ́mìínú <laughs> ṣùgbọ́n ọlọ́mọdé abájọ tó yẹ sí bẹ́ẹ̀ ní tó sì dáa jù lórí ìfẹ́ òun àwọn wa lè mọ́mọ́ níjà

ìkan nù àwọn àgbàlagbà ńgbọ ńgbọ bá jẹun tán adúpẹ́ fọlọ́ tí ń sìn wá tá a pa ń sìn <laughs> àbí síbẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ aláǹsìn ṣùgbọ́n gẹ́gẹ́ náà ń gbọ́ gbogbo tọrọ fún wa ń gbọ́. àbí wọn náà mọ ẹlòmíì tó fẹ́ fún ní nǹkan tó kọ lò ọkọ lò náà olùkọ́ ọkàn lè gba nǹkan lọ́wọ́ mi lọ́wọ́ náà ìyá ọkọ bọ ṣiṣẹ́ náà <laughs> ọlọ́ọ̀ba tí ń sìn wàtá apá ń sìn tòtí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ tẹra mọ́ ìsìn ọlọ́run gangan tọ́ba mọ̀ pé ọlọ́run ọba àlejò ọlá ọ̀rọ̀ oríṣiríṣi nǹkan fún wa tí èsì sá agbọ́n ni ó fi rọ̀ fún wa àbá amọ̀tẹ́ẹ̀sẹ̀ ni àbá alágbára ni àbá ní pé bọ̀ kátà ń ṣe é fún ni ọlọ́ni wọláhù lẹ́rí ìlàhà ìlàhù ọlọ́ọba ni ọba tó ṣe pé ọ̀sẹ́ nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn afúnìkan ṣoṣo alimul ghaibi wash shahadati onímọ̀ sí ń tọ́pamọ́ àti ń tọ́hàn gbé ó wà rahman rahim aláàánú tí máa ń ṣe àánú ni wọláhù lẹ́rí ìlàhà ìlàhù. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون ọlọ́run lọ́ba tó lè wúwo sẹ́ni tọ́tọ́ lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọ́nìkan ṣoṣo alimẹ́líkù ọba tó ní ọlá ní gbogbo ntàǹpá ní òǹgàn lónìí alikudusu ọlọ́run ọba tó lè pé ọba tó mọ́ ẹ̀yin dẹ̀ ń gbéra yín láńlọ́ọ̀dù ẹ sí pẹ̀lẹ́ ẹ kọjá ọlọ́run gbogbo ta ní sápá ní ọlọ́run ló ní ẹ̀yin pòfáìtọ̀ sùkú ẹ ti pẹ̀lẹ́ gbogbo ń ní àlékiọlá ló ní má torí fi ajẹ́ ẹnìkejì nítorí pòpò sí ń pò rẹ ipò ọfẹ́ ẹ lọ tó wàláhù lẹ́bí ìlàáìlà ìlàáhùwà alìmẹ́líkù ọlọ́ọ̀bá tó ẹkọ́ lóní ọba lórí gbogbo nǹkan alìkùdùsù ọba tó mọ́ ni asálàmù ọlọ́ọ̀bá tí ò sí àlébù kankan lára rẹ̀ àbí ń di ìròyìn rẹ̀ alìmọ́mínú ọba tí máa ń fìyàn lọ́kàn balẹ̀ alìmọ́hàmínú ariwárẹ́yìn ká bàbá wa ti mọ́ tó fún àyè òun lólùsọ lórí gbogbo nǹkan tó mọ́ látòkè délẹ̀ aláàríwájú ara ẹ̀yìn aláàzízu ọba adébórí ni alijabaru ọba tó yẹ pé oní ẹmọ túláàsì ẹ̀dá tí ń tọ́ba wù alimutakabiru ọlọ́ọ̀bá tó yẹ pé ọba tó tóbi ní subhanallahi amma yushrikun mímọ́ ní fọ́lọ́hún ọlọ́run gbogbo ní ẹrù kọ́mọ́lọ́hún ọlọ́run rẹ̀ àwọn kan ó gbé nǹkan kalẹ̀ wọ́n mọ̀ tó ròró lé lórí ẹlòmíì ó depo lé lórí adìẹ tó yẹ kí wọ́n pàjẹ fúnra wọn ó tó lọ gbé ìdí rẹ̀ láì jẹ́ pé mi ń jẹ́ ọlọ́mọ tí a ń dídì rẹ̀ àmì ó tún máa fi ànábì ọlọ́run lọ́lọ́run subhanallahi amma yushrikun mímọ́ ní ọlọ́run ọlọ́run mọ́tayọ gbogbo tí wọ́n ń rúpọ̀ mọ́ ọlọ́run والله الخالق البارئ المصور له الأسماء الحسنى والله الخالق inú ròyìn ẹni yẹn ó kọ rẹ̀ ní ó sì mú ròyìn ẹ̀tínú ó náà ní alẹ́káálíkù ọba tí ń dá ẹ̀dá alìbáríù ọba tó pé ó ń lọ bẹ̀rẹ̀ dídá nǹkan àfijọ́ làwọn ń wò tábà ti sọ́dì àwà láti nǹkan aláàtì pléènì lẹ́gbàtà àti rẹ́yẹ àti mọ́tò nígbà tá a ti rí ìra àwọn mílípìdì sẹ́ńtípìdì gbogbo ẹ̀ ọlọ́ọ̀bá àlékẹ́ọ́lá àlìbárí ọba tó ikú olókùnlẹ̀ dídá ẹ̀dá àlìmúsọ̀ gbérù àwòrán bí nǹkan ó ṣe gúnrégé òun náà ló gbé kábẹ̀ ọba tó ṣe pé ó fi ojú síbi tọ́yọ kọ́ wà ìwọ ọ̀gùn kó fi ibòmíì fi láwùlẹ̀ asùnmọ̀ àwòlẹ̀ ọ̀sùnà àwọn ọkọ̀ tó dógóńgó ń parí rẹ̀ wà dídá iní ń bẹ fọlọ́run yusabbihu lahu ma fi samawati wal ard gbogbo tí ń bẹ ń sámà tilẹ̀ ní ń wẹ̀lọ́ ọba mọ́ wa huwa al-azizul ọba tí ò sírú ẹ̀ ni al nínú ìtumọ̀ aziz náà ní kọ́kọ́ mọ̀ sírú ẹ̀ ọba abiyi ni adébórí ni ọba tí ò sírú ẹ̀ ni alihakimu ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n tó yẹ pé ìmọ̀ ṣe gbogbo nǹkan ní ìbámu tó ṣe yọ jẹ́ náà láti sọ pé ikú mi lè dùn ọ kọ́ka ọ lára sọ̀sọ̀ kú sọ lọ́lọ́run wá ṣe omi ilé lásìkò ìsí kí tó ọ̀kalẹ̀ ni pé kò wá fún mọ́ràn àmọ́ jáde lẹ́nu rẹ̀ tá a ní ọ́ sòsìfáàtù alákọ̀ọ́kọ́ nìyẹn sifatu sam'iyatun aqliyya àwọn ìròyìn ọlọ́run tó yẹ pé àyà Kùránì àti àdìsí tọ́ka sí làákẹ́yọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ti gbà pé bó ti yẹ kó rí nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ní sifatun khabariyya tọ́ba wù yẹn pé ń sam'iyya tọ́ba wù yẹn pé ní naqliyya nkẹsẹ̀ náà ni àwọn ìròyìn tó yẹ pé làákẹ́yọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè mọ́ gbà ṣùgbọ́n bí náà sùn sí wá ń pa rẹ̀ náà ọgbà kádàrá ni pé ńgbà ti sọ ebi nǹkan yẹn nílẹ̀ ajẹ́kógbó ṣe náà nìyẹn ọ lẹ́tọ̀ọ́kọ́ wa máa bá tú sí kọ́ ọmọ wa bá tú sí nǹkan mi ọlọ́ni àrọ̀ fi wé wíwá ọ̀tọ́ra rẹ jẹ́ nìyẹn ní wíwá tó yẹ bó ṣe lẹ́tọ̀ọ́ sí títóbi rẹ̀ ó ti sinmi ṣùgbọ́n wíwá tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ìníwọ́ mọ̀ ọ̀wá nítorí ẹ̀kọ́ wá tú sí pé wọ̀dá àmúrù rọ̀bírà ló tún ẹ̀ sí àti ọlọ́run ní ọ̀wà àwọn ẹ̀kọ́ wá tó yẹwà tó lọ́wọ́ tọ́lọ̀ wọn àmà kọ̀mátẹ́ rẹ̀ wúlà yìí yẹn ẹ ọlọ́run ní falamma tajalla rabbuhu lil jabali ja'alahu dakkan wa kharra Musa sa'iqa nígbà musa sọ nígbà tí musa gbádùn ọ̀rọ̀ ọlọ́run onírọ̀ bí ari ní àǹdórí ilẹ̀ oníwọ̀ ọlọ́jẹrin yọ ọlọ́run ní láǹtàrá ní wọ̀lá tí ń dórí lálìjábálì fáì ní takọ́rọ̀rà mọ̀tánà ọ̀fọ̀sọ́mọ̀ tàrá ní ó lé rí mi ó ló ṣe rí mi òkè ní ọmọ wò tókè ń bá lè dúró kábí ọ wà kó o ti mọ̀ pọ̀ wà rí mi fálàmọ́ tájà lárọ́ bò ó ìjà aláwùdà kàwọn akárọ̀rà musa ìgbà ngbọ́ ọlọ́ọ̀fi ìmọ̀lẹ́ rẹ̀ hàn eh, òkè òkè tó fọ́ pẹ̀yẹ́ ni musa ee ìdóhùn ti nǹkan lábàá musa musa gan ti dákú ngbọ́ ọ̀sẹ̀ ngbọ́ ọ̀jẹ́ ìjì padà mí wọ ọlọ́run nítorí ń bẹ fún ọlọ́run òforí jì mí o. ṣùgbọ́n kí lọ́lọ́run ṣe ọlọ́ni wákàlámà láwù musa àtẹ́kìlì máa ohun ọlọ́run òun bá sọ̀rọ̀ ní ìtì ìbá sọ̀rọ̀ ó tún sọ láàyè ní pé falamma jaa Musa limi qatina wa kallamahu rabbuhu nígbàtí Musa wá sí ààyè tá a fún kíkọ́ wá àti àsìkò tá a ní ọ wá bẹ́ẹ̀ wa kallamahu tọ́lọ̀ ọba rẹ̀ wá bá kọ̀rọ̀ ọgbádùn ọ̀rọ̀ ló ní òwúrọ̀ lọ ajẹ́ pé ọ̀rọ̀ sísọ yẹn a kà sí sifatun khabariyya sifatun sam'iyya sifatun naqliyya

ọlọ́run fúnra rẹ̀ sọ fọlá máa já musa lèmi kọ́ sí ní ọkọ̀ lámà rọ́bù nígbà musa wá yìí tá a dá fún tá a ti bá sọ̀rọ̀ ní rọ́bì àrì ní àńtórí ilé ní ọlọ́run jẹ́ ń yọ kí á ní wàhálà tiẹ̀ wàhálà ọlọ́run dá ọ̀rọ̀ sí ara yìí táwa sọ pé ọ̀gbẹ́ náà bá mọ̀ ní ọ̀gbẹ́ náà bá mọ̀ báyẹn ntọ́lọ̀ ń sọ tó fi kì sára rẹ̀ kó tún lé lọ fún ọmọ pé nínú ìròyìn pípé iná ìlọ̀rọ̀ sísọ wà láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan ẹni tí ọba sọ̀rọ̀ sí tí ò lè sọ̀rọ̀ àlébù ti bá ńgbọ́ ọlọ́run bá ké tọ́ wá sí ìròyìn sára rẹ̀ ó ti mọ̀ pé ọlọ́run sọ̀rọ̀ ní ìbámu sí ti tóbi ẹ̀ bí kọ́ wá máa ti pé mélòó ló ń kójọ ń bẹ̀ èdè wo lọ́ba sọ wàhálà àti ilé ayé fẹ́ o kò sí wàhálà tó ò ní ṣe tán láíláí nìyẹn so bẹ́ẹ̀ náà ni gadab ife ọlọ́run bá lè fi ọlá ọsẹ fún ká mọ sọ pé ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin ojú ọ̀nà tí èsì àwọn ẹni tó bínú sí ìbínú yẹn ń tọ́lọ̀ mọ́ ṣe lásìkò tó bá wù pẹ̀lú ẹni tó ṣe pé tí ọba ṣe nǹkan ìyọnu tọ́lọ́n àgbọ̀dọ̀ wà lè lọ kó fọlọ́n nínú sìfáàtù kàbàríyà nàkìlíyà sàmàíyà ìdẹ́rí ẹ̀tọ́ ní gbogbo ẹ̀ òun náà ni bẹ́ẹ̀ náà ní tí wọ́n bá gbọ́ ìpè ọlọ́run ọba àlejò ọlá ọba tí máa ń sọ̀kalẹ̀ nídà mẹ́ta kan ìrú ni gẹ́gbẹ́sọ̀ àánú àdìsí àníwọ̀ sọ́lọ́lá àṣọ tó sì fẹsẹ̀ nílẹ̀ ìsọ̀kalẹ̀ yẹn ní ìbámu sí títóbi rẹ̀ kèé ti kọ́ wá gbé sínú làákà ìdíwọ́ ti máa ń sọ̀kalẹ̀ láti òkè rẹ̀ lọ sọ̀kalẹ̀ sálẹ̀ tó o bá ti gbé sínú làákà rẹ̀ bẹ́ẹ̀ adẹ́kùn òtí ìfi ọlọ́run yẹ̀ dànù àbí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá sọ pé ti bí ìdámẹ́ta òru lẹ́yìn wà bí ní nàìjíríà àsìkò tí ní ó sí ti Saudi Arabia ó sí tọ́síríà ó sí Amẹ́ríkà adẹ́kùn ọlọ́run ní kúrò ní Eh, kò ní kó nǹkan mọ̀ bí tọ́sọ̀kalẹ̀ ìgbìmọ̀ náà nù wọ́n bá jẹ́ pé ìdáta kálukú yàtọ̀ síra wọn òun òun gbé sínú làákàyè ní àwòrán tẹ̀dá ló jẹ́ kọ́ mọ́ sọ yìí ó sinmi pẹ̀lú pé kó ní ní ìbámu sí títóbi ọlọ́run lẹ́yìn sáka ní sílu iṣẹ́ òun wàhùwà sẹ̀mí olùbásí kò sí ń tá a lé fi wí ọlọ́ọ̀bá àlékè ọlá lọ́lọ́ fi ń jẹ́ aláhu ipe àlùmọ̀tà ayáròfin ẹ̀tọ́ tó tọ́ bá ti làákà ìrẹ́ rẹ̀ pọ̀ ọkàn dára rẹ̀ láàmú lásán ni àti pé ojú olórí pé amọ́n ti wìlá ìrẹ́ ọlọ́mù nígbàgbọ́ sí ọ oṣù kọ́sàn làákà ìrẹ́. bẹ́ẹ̀ náà ni ìsúmọ́tọ́lọ́wọ́ bá àlékí ọlá lòun súnmọ́ àwọn ẹ̀dá àbó ń fẹ́ràn àwọn kan òun kórìíra àwọn kan ní ìbámu títí tóbi rẹ̀ nínú tìfáàtù kàbàríyà ni tí ìbá ṣe pé nọ́ọ̀sù kúrò àbí àdìsí mú wá àgbọ̀dọ̀ lọ́bẹ̀ rárá rárá. àwọn ìròyìn yìí ọwá ń bẹ́ẹ̀bẹ̀ èyí tó ṣe yí pé ìṣẹ́ ọlọ́run ló ní ń ṣe pẹ̀lú ìyẹn sìfáàtù kàbàríyà nàtìlíyà ìsàmùíyà yìí ọ̀nbẹ́mẹ̀ tó yẹ pé iṣẹ́ ọlọ́run ló ní í ṣe pẹ̀lú ọ̀nbẹ́mẹ̀ tó yẹ pé pápá ọlọ́run ni ó ní í ṣe pẹ̀lú nínú èyí tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọlọ́run náà ni algadab ìbínú tá a ti sọ yẹn kálíbà kó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọlọ́run ọlọ́run tó ń kàn pa fún anú sùrọ́tù nìsà àyà 93 ọlọ́run sọ pé wà máa ń yaqtul mu'minan muta'ammidan فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ọlọ́ni ẹni yòówù tó bá pa mú mi ní òdodo mọ́tà àmìdàn tọmọ ọmọ ṣe bẹ́ẹ̀ tọ́jà zàáhù jahannamu ẹ̀sán tí ó gbà náà nínú náà khalida fiha tí ó máa bẹ́gbére níbẹ̀ wàgàdìbà Allahu alayhi ọlọ́wọ́ bá bínú sí wàláàánáhu ọlọ́wọ́ ó sì gbé jìnà sí ìkẹ́ rẹ̀ wà àdàláhu adhaban adhima ọlọ́wọ́ palí sí ilẹ̀ fún ìyà tó le ọlọ́wọ́ fi rinlẹ̀ ń alùsùn náà jẹ̀máà ó ní pé ẹ̀ṣẹ̀ tí yàn bá dá tó bá ti yàtọ̀ sí ṣe kèfè sọ́lọ̀ tó bá wọ náà ló forí ẹ̀jì yàn nípa ìtọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọ̀nà èyí tó bá ní ìwà ọmọ anábì ádámọ̀ lọ́rùn ọ̀yọ́ gba ìwọ̀ ń fún lálẹ́kì yàmù inú ni ọ̀la àforíjì àfi kọ́ gba ìwọ̀ ń fún lálẹ́kì yàmù ẹ̀ ń bá ti wá mọ́mìnì tọ́ka sí pé kò sí èèwọ̀ ń bi kóhùn ọ̀pá mọ́mìnì òun náà ti di kékeré bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀sẹ̀ ọlọ́run tó fojú ọ̀nà kọ́lá àti àdí tí ò rújú rárá ẹ ń bá kà àlàálì oná ti sọ wọ́n nírú ẹ̀ náà ni àyà yìí sí kí wọ́n máa ń yẹ kílí mìíràn mọ̀tà mẹ́dán ẹ ń bá máa mọ̀ lọ́pàá mú mi yóò dodo yẹn kó ti sọ pé ọlọ́wọ́ sì fi gbé jìnnà sí kẹwàá àdàláwọ̀ àdàbà ní àwìmọ̀ ọlọ́wọ́ pa ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ tó gbẹmọ́ lọ́wọ́ pèsè rẹ̀ ẹlẹ́kalẹ̀ fún. bàbá wa ní mahadu rahimahullah wọ́n máa fi àyà yìí sẹ́ni ipe ìwọ àfa ọ gbọ́dọ̀ sa mẹ́ńtàlì kẹsàn sẹ́ni kẹsàn lórí pípọ́ àfi kó fìfà yélẹ̀ o ti bọ́ sínú àyà yìí ẹ̀mí ọmọ ànábì ádámà kọbọ̀dọ̀ bọ́mọ́ ọlọ́ múmi ní òdodo kọbọ̀dọ̀ bọ́mọ́ ọlọ́ ẹwà pẹ̀ ń jà sí wọn mú ẹwà ń sàtàn síra yín lẹ́nìkan bá mi ń fayé lẹ̀ à ó ti dèrò já ànámọ̀ nìyẹn torí o ti kàtí pé ọlẹ́kọ̀ọ́ kó o ṣerú ẹ̀ lóbi lọ́tẹ́ kọ́lọ̀ mú kọ́ bá kí àwọn afáwà àti gbogbo àwọn múmi nìkan ti lọ. àyà ìfi isi ọlọ́run fi rinlẹ̀ nígbà tí èèyàn bá pa mú mi ní òdodo ọlọ́run ó bínú sí nígbà tí ọba tí ọlọ́run bínú o náà lọ́rùn o ọlọ́run tó ń sọ ń pa àwọn yẹ̀wúdí ọlọ́run sọ fún àwọn yẹ̀wúdí sọ́ọ́tù tọ̀hà ìpèkùlù ń tọ́ yé bá wàlá tẹ́tígáwó fi fayahila aleikum gadobi wàmán yahlil aleihi gadobi fakọ́dí hawa ọlọ́ọ̀bà àlékí ọlá sọ pé ẹ̀yin yẹ̀wúdí ẹ máa jẹ nínú ìtọ́ dáa tá a ti ń jẹ ìmú fún yín ọ̀n bẹ́nu tọ́lọ̀ ń dákalẹ̀ èyí ọ̀dà tọ́lọ̀ ń fọ́ka jẹ ìtumọ̀ náà nìyẹn ọlọ́run fi ṣe ìdánwò fún wa ní ara àlùmọ́tà ayárò bí yìí náà nìyẹn ọ̀dà àwọn nǹkan kan lẹ̀ nípa máa jẹ tó dá mẹ́ nípa àwọn kan bẹ tí ọ̀dà tí ọ̀tọ́ lọ́nà ẹ gbọ́dọ̀ mutí ẹ gbọ́dọ̀ jẹun ẹlẹ́dẹ̀ ọlọ́run bá àlekẹ́ ọlákọ̀fẹ́ owó èlé ọlọ́run ọ̀fẹ́ rìbá ọlọ́run bá àlekẹ́ ọlákọ̀fẹ́ owó tẹ́tẹ́ ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run bá àlekẹ́ ọlá ní ẹ̀yẹ̀ wúdí èntọ́ dánú tá a ti ń jẹ ìmú fún yín ni ẹ máa jẹ wàlá tẹ́sígáwó fi yẹ mọ́kọjá làǹbà rẹ̀ o. ẹ kọjá la o nípa rẹ̀ o fẹ́yẹ̀ àlè bí ẹ bá ti lè kọjá ajẹ́ pé ìbínú òní ọlọ́run yóò sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ọlọ́run bá àlè máa ní gàdúbàn àbí gàdúbù àbí gàdúbù olùbínú sá rárá o ẹ bá kàn bínú yóò àti kí ni o yóò bínú sí i bí hà wá. ọlọ́ni ẹ ti ìdínú mi tó bá sọ kalẹ̀ sí à ilé ẹni bẹ́ẹ̀ parun yẹn so sifaatu nakiliya samaiya ilele ọjẹmọ fìlíya iṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n ìtọ́jẹmọ dáàtì rẹ̀ gbogbo tí wọn bá ti ń sọ nínú tí wọn máa fi tí wọn fi ròyìn èèyàn tọ́ba ní nọ́ọ̀sì bá tún wá wá pọ́ńbẹ́ fọlọ́n dáàtì Ọlọ́run àgbèrò àgbèrò sọ̀nkẹ́kẹ́ ń pa ju wípé ní ìbámu tí ti tóbi rẹ̀ lọ àgbọ̀dọ̀ fún wípẹ̀dà àgbọ̀dọ̀ fún òsì fún bàbá ní òsì fún à ń ta ko nọ́ọ̀sì òkọ̀rá nìyẹn àtúnmínú na bèbá àjòlè kìtà ọ̀tẹ́kùrú na bèbá ọlọ́ni ẹ̀ yẹ̀wùdí tẹ́ àmọ́ nígbàgbọ́ sí apá kan síra ẹ̀ mọ́ apá kan lẹ́yìn nínú ẹ̀ òun náà ní kí ọlọ́run bá àlejò ọlá ó lóun ní ọwọ́ ọ̀wà gbọ́dọ̀ mọ́ sọ nínú mọ́sáàbà alùsùn àjẹ́nà ń gbọ́ bá ń sọ̀rọ̀ nǹkan ọwọ́ ọlọ́sùn náà máa náwó sókè nígbà náà kò bá mu òtún fẹ́ fi wé tiẹ̀ rù òtún fẹ́ fi wé tẹ̀dánù. ọlọ́run sọ fún wa ń pa àwọn yahudi inú suratul maida ayà sixty four ọlọ́ni wa qalatil yahudu yadullahi maghlula baliyada mabusu tata aliyun fiku kaifa ya sha àwọn yahudi wà tẹ́bi pa wọ́n tójú wọn rí mẹ́wàá wọ́n ní yadu lahi magilula àjàgà tí ń bẹ ń bí ọwọ́ ọlọ́run kéènì ní jẹ́bẹ̀ àjàgà wọ́n ní àjàgà tí ń bẹ níbi ọwọ́ ọlọ́run ọba àlékè ọlá ìyẹn ní ọlọ́run ọ̀tọ́ rẹ mọ́ ló jẹ́ kí ibi ọmọ pa wọ́n ọ̀rọ̀ sọ́kùsọ wọn pọ̀ ọlọ́nigú láti ẹ̀dì ihim àwọn làjàgá ń bẹ lọ́wọ́ tíán wà lóyìn òbí máa kọlu ọlọ́run ti gbé wọn tìyàn sí ìkẹ́ rẹ̀ látara tí wọ́n fẹnu wọn sọ ń pa ọlọ́run balíyadáwù ọlọ́run ní ọwọ́ méjèèjì tọ́lọ́run ó tún wá pè méjì mọ́bùsù sátà ní ìṣẹ́lọ́wọ́ àti tẹ́lẹ̀ yòówù fíkù kẹ́ẹ́fà yàtsáà ọlọ́nà ọ̀nà ọ̀nà ọ̀nà nǹkan fáwọn ọmọ ẹ̀dẹ́ ni àtàwọn míì náà bó ṣe wu ọlọ́run ni àjàgọ̀ sí nínú ọwọ́ ọlọ́run bí yìnbọn bá rú ọ lójú kò rújú o ṣùgbọ́n tó bá tún rú ọ ọlọ́run tún sọ̀rọ̀ ní suratu sọ́ọ̀d ayà 75 nípa dídátọ́ dá ànábì ádámù alayhi salatu wa salam bí ọwọ́ méjèèjì lòún lè dá kọ́ọ́lá yá ìbílí ọlọ́run sọ pé rẹ̀ ìbílí sù máa mẹ́ni aka à ń tẹ́síjálì máa kàlá tutù bí yàda ìyà àtẹ̀tẹ̀bárítà amúnkò ń tàmínà láàálì kílọ̀kọlù wọ ṣètọ́ ìwọ ìbílí tó kọ̀ kílọ̀kọ̀ fún ọ láti má tẹ̀ bá fún tó ṣe pé ọwọ́ mi méjèèjì lè dá ànábi adáwà àdìsí salatu wa salam bọ́bá wọlé ó lè ṣe fún fáyà fún un tí ó ti máa bẹ yẹ́bùsọ láàyè mí náà innama qawluna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun inna mathala Isa inda Allahi kamathali Adama khalaqahu min turabin thumma qala lahu kun fayakun ìnàmà amúrúhu ìdá àrọ̀ dàṣẹ́ àyẹ̀kú làlàhú kún fàyẹ̀kú. ọlọ́run ní àpèjúwe Ìsá bí àpèjúwe ádámà ni ọlọ́run dá ádámà látara yèèfẹ̀ ó sì lò kún fàyẹ̀kún rẹ̀ fìlà bẹ́ẹ̀ náà ni ànábì Ìsá ọlọ́run dá látara obìnrin nìkan ó sì fi kún fàyẹ̀kún rẹ̀ sí ìwọ tó lọ ń dá ọkùnrin àtòbìnrin yẹn tí ọba tí kún fáyà fún lọ́n lára rẹ ọmọ ọgbà ọ̀dànù ni wọ́n lọ wọ́n wọ́ ọ̀sẹ̀ ọ̀dànù. ọlọ́run ní ń dára ní ṣe tó wù tí ọ̀sẹ̀ nìkan tí ó bí ọlọ́run wá ní máa àkà á ń tẹ́sí àdáyà kí ló dé tó lè tẹ̀ba fún tó ikú ọwọ́ mi méjèèjì mi dá aspect barita tó ń gbéraga ni amúkúntà mi nàlẹ́ àlè àbẹ̀wò ìgbà mi ní sàgbére. irú àwọn nǹkan báyìí ńlá ń pè ní sifatun zatiya khabariya àwọn àròyìn tó jẹmọ́ dáàtù ọlọ́run pápá ọlọ́run àwọn kan máa ń pè sàtíà wọ́n kàn rọ́ sí yorùbá ní zaatu personality pápá real nínú ìtumọ̀ rẹ̀ kí èso kọ ọlọ́run àjọ <laughs> fún sàtíà <laughs> kí èso kọ ọlọ́run sàtíà <laughs> àsìfáàdù zàtíyà àwọn ìròyìn sọ́ọ̀sọ́ ń pa apapa ọlọ́run àwọn báyìí tí nọ́ọ̀sù bá wá wọ́n lè la ìlàhàm orí nọ́ọ̀sù yẹn lágbèrè ntí ọba sọ fún wa ọgbọdọ ọgbọdọ ọgbọdọ ọgbọdọ ọlọ́run gbọ́ràn ọlọ́run fi títì sí ọ̀dọ̀ ara rẹ̀ kọ̀ wá sí ntọ́kàn ọ̀dà lè nígbà tí tọwọ́ wá kò jẹ́ ká sọ tẹsẹ̀ náà ti wà nù àdìsí tó ń gbé àwọn kó àwọn èrò náà sínú kó sí bu hàì hàì tó tó sẹ́kù àbí ọ̀sẹ̀ kù ó tún máa rọ́ wọn sí nígbà wọn bá rọ́ wọn sí kan yóò tó pé alimẹ́màzì ọlọ́run bá wàá gbé ẹsẹ̀ rẹ̀ lé yóò wá sọ pé cut cut cut òtì tó báyìí. àwọn kan nínú ìtumọ̀ náà inú ìtumọ̀ rẹ̀ náà ni yọ ọmọ yusufu ansa kí wọ́n dá òun ilẹ̀ sùdù ọlọ́run ti sọ lára ojú fún àṣà gbogbo àwọn nǹkan wọ̀nyí kò túmọ̀ sí ká sọ ikú ọlọ́run dá ènìyàn láwòrán ara rẹ̀ rárá o. ntọ́lọ́wọ́ bá àlekí ọlá bá dákọ̀ fún wa á ní gbàgbọ́ sí ètí ọba ti dákọ̀ á dalẹ̀ pa rẹ̀ èntọ́ bá fi rinlẹ̀ á fi rinlẹ̀ èntọ́ bá lé lọ á lè lọ mú á kọjá àlàtọ́lọ́mù so pẹ̀lú eléyìí a rí pé sifáàtù gadab ọ wà nù sifáàtù ẹ̀ eh, àbáríyà alìfẹ̀ẹ́líyà so inú àwọn ìròyìn ọlọ́run balẹ̀kẹ́ ọlá jẹ ise iṣẹ́ rẹ̀ ṣíṣe tó jẹ́ pé ń gba nọ́ọ̀sù òkúra ń wá ńlá tuntun ilẹ̀ fọlọ́n iná sùn wá lórí ni àgbọ̀rọ̀ fún ilẹ̀ fọlọ́n ìbẹ̀rẹ̀ láàdùn sí tá a gbọ́ ìfọlọ́n jẹ́ wúlò fún wa wọlá àti wọlá alihi wa